ọ̀nà wo ni àwọn èèyàn gbà rí àwòrán màláíkà nígbà tá a ti mọ̀ pé àlè rí màláíkà ní àwòrán màláíkà ọ̀nà wo ni wọ́n wá gbà rí àwòrán màláíkà tí wọ́n ń ya àwòrán rẹ̀ tàrí abẹ́rẹ́ ní táwọn máa ń ya àwòrán màláíkà tó ní ìyẹ́ it's just an imagination pé wọ́n ti rí ìdánù tíra pé àwọn màláyíká ọlọ́run o wọ́n lápá tí wọ́n fi ń fò bí ẹyẹ làwọn náà bá yàwòrán òun torí bá a rí rí báwo la ṣe fẹ́ sọ pé kó ṣe rí nìyí nítorí náà àwọn àwòrán wọ̀nyẹn òdo ni o àwọn àwòrán wọ̀nyẹn kò yàtọ̀ sí àwòrán Jésù rọ tí wọ́n gbé káàkiri sọmọ pé kìí ṣe ojúlówó yìí sọmọ Mariam làwòrán yẹn àwọn òyìnbó kan ni wọ́n ni wọ́n fi ni wọ́n ya fọ́tò wọn tí wọ́n sọ ní Jésù mọ́ra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tọba ti rí àwòrán kan tẹ́nìkan yà á tó ní àwòrán mọ̀lẹ́ká jìkìrì ìlú mu tó ní àwòrán Míkà ìlú mu tó ní àwòrán Ísírẹ́lì ìlú mu sọ fún pé tó rí ni àrírí màláìkà ní àwòrán màláìkà mbọ wọn ti bá rí eré tó yà ní èyí nù. ẹlẹ́ẹ̀kejì ẹnìkan fi kíní kan mi lórí Facebook an angel caught by a camera in Brazil ẹ bá sáàtì fún lórí Google ẹ máa rí wọn láwọn ọdẹ kámẹ́rà bẹ́ẹ̀ wọ́n wá capture àwòrán kínní kan tó funfun sínú lóṣìṣàlẹ ni wọn bá ní eléyìí sọ̀rọ̀ ní omi o inú òfurufú ni kámẹ́rà yẹn ti capture ẹ̀ inú òfurufú ni ó ní bí apá báyìí ẹnìkan nínú ló fi hàn mí. ẹ ṣeun wọn tún náà wọn rí kan náà tó bá kò sórí kàá báà tọ wáìtì nígbà tó ti rí ẹ tí ìláyé kalẹ̀ ẹ ìláyé kalẹ̀ pé ọba ya ọlọ́run ní òǹdà nǹkan tẹ́ ẹ mọ̀ àti nǹkan tí ẹ mọ̀ ẹ dà á gbèdé nǹkan dààmà ẹ jẹ́ fún lápẹ̀rẹ̀ lára nǹkan tí ayé ò tí ì mọ kókó nípa ẹ̀ òun pléètì kan tí ń gbé àwọn èèyàn lọ sínú òfurufú ó sì gbé wọn lọ nù àlọ ni wọn lò ní sáré wọ́n ti mọ ibi tí kìnìún yẹn sábà máa ń ṣẹlẹ̀ àwọn náà ti wá sẹ́ǹsì ẹ̀ lẹ́pẹ́ ìgbàkigbà tó bá ti wá wọn náà gbáyà ibi tí bá ń lọ ẹjọ́ lọ rẹ̀ ọlọ́run jọ wọ́n lójú pọ̀ wọn ò mọ̀ pé gbogbo táwọn ń dísáìn kò lè sáré gbogbo eré táwọn lérò kò lè sáwọn àṣekè ìṣeré àṣekè ìṣeré àṣẹ báwọn ṣe ń wo wọ́n ṣò létí yẹn o bí wọ́n ṣe ń wò tí ń sáré lọ o àṣẹ rí ẹ̀ kọjá ojú wa nígbà tí wọ́n tó ń try ni wọ́n tó ń mọ̀ pé ọlọ́tòbí lọ́ba tó fi di sí i plane tó wà náà padà lọ òun gan padà òun náà lọ wọn ò sì tí ì máa lọ́wọ́ di ten unidentified objects of the world lọ́rọ̀ yìí wò lọ ní ní yí ní ní gbọ́dọ̀ ọ̀rì ń bẹ̀. nǹkan mẹ́wàá làwọn òyìnbó ti jùjọ tí wọn ò tí ì mọ kókó lórí ẹ̀ tí ìmọ̀ tẹkinọ́lọ́jì wọn ìmọ̀ sáyẹ̀nsì wọn tí ò ní sọ pàtó tí ń ṣẹlẹ̀ lórí ẹ̀. now ètìmáàlù ti wà báyìí ètìmáàlù ó ti wà dúró síbi táwọn àbá wa sọ mọ́ gbára lé kámẹ́rà torí wípé ẹni tí o rí rí tó rí for the first time bọ́ọ̀ lọ́sìn lọ́pọ̀ gangan ni láì padà kọ̀nfàmù kò náà ni ọlọ́run dá oríṣiríṣi nǹkan kódà ẹja ní inú odò ọjọ́rú àwòrán tí wọ́n jà tí wọ́n fi ń ṣàpẹẹrẹ màláìka ọjọ́ ẹja ní inú odò àwọn ẹja tí ń bẹ nínú odò oríṣiríṣi ni ìmí ní orí ènìyàn ìmí ò ní orí ènìyàn báyìí ìmí ìlàjì èèyàn ìlàjì ẹja oríṣiríṣi ni ntí ò bá ti kàn ọ́ dàpọ̀ mọ́ dà sí i dàpọ̀ kí ló fi àwòrán màlẹ́kà ṣe náà tí wọn náà ti wá gbà pé màláìka kan lọ sọ̀kalẹ̀ sórí kàába màláìka tí ó sọ̀kalẹ̀ sórí kàába pátánù bí bẹ̀rẹ̀ ayé kí ni iṣẹ́ ẹ̀tọ́ fẹ́ wá sí kí ni iṣẹ́ rẹ̀ ọ̀dà pọ̀ kí yẹn máa ka tíra àwọn àfàlà kìdá ìyẹn ní sọnù gbogbo ọ̀rọ̀ mẹ́bìlì tí bẹ́ńkolo kò ní kó bá ọ bí ẹlẹ́ rẹ̀ pé màláyíkà tí wọ́n lọ sọ̀kalẹ̀ sórí kàábà iṣẹ́ wo ló fẹ́ wá ṣe fún wa kí ni bùkátà wa sí i àwọn ọgbà pé màláyíkà kan sọ̀kalẹ̀ sí kàábà àgbà bẹ́ẹ̀ tí yẹn lè fojú rí màláyíkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n màláyíkà tá a fojú rí báyìí tí kámẹ́rà lè capture àgbà ẹ̀dá míì ni wọ́n capture ẹ̀dá mìíràn kìí ṣe mọ̀láyíkà ṣé mọ̀láyíkà bí àmọ́ bí wọ́n ṣe wọ́n ti wá sọ̀hún nígbà táwọn ẹbí wọn ìdìbìrì ìlú tó rí ó ní bó ṣe na apá ẹ̀rẹ̀ méjèèjì báyìí ọlọ́dún ó sàárín ìbùkún ayé apá kan sì ó sì kúnlẹ̀ sí ikùn ayé apá kejì náà sì kúnlẹ̀ sí ikùn ayé ó sì di gbogbo olú sánmọ̀ bámú lẹ́yìn wá lẹ ya kámẹ́rà tí ò kọjá bí màálù. bí bèbí oníyẹ. lẹ́yìn náà wọ́n gbé nǹkan àkíkí gbọ́nàgùn gbọ́nàgùn ilé ọlọ́ọ̀ni kàrá tó lọ ọ̀rẹ́ sẹ́yìn ní ọ̀rọ̀ àsọpé ilé ọlọ́ọ̀ni kàrá sẹ́yìn kùrọ̀ àlọ́ ti sọ pé ilé ọlọ́ọ̀ni fún ọ àdìsí ti sọ fún ọ ẹ̀yin ò tú ọ mọ̀lẹ́kà lọ bẹ́ẹ̀ rí nítorí náà ìlú àwọn alùsùn náà ni pé a lè fojú rí màláyíkà ní àwòrán màláyíkà tẹnìkan bá wá yàwòrán kan wá tó pè láwòrán màláyíkà á di léèrè pé sọ ọdá màláyíkà mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọlọ fi ìṣẹ̀dá wọn hàn ọ́ ìwọ́n tó lè dárí dẹ̀lù à ń bá wà na àwọn àlùjẹ̀nu náà láàrin màláyíkà màláyíkà sì ni ọ̀gá àwọn àlùjẹ̀nu ọlọ́gá gbogbo wa ní ti ìṣẹ̀dá ní ti ìṣẹ̀dá tiwa so abala rírí màláyíkà nù o a lè rí màláyíkà láwùjọ tí màláíkà bá sì pàwọ̀dà tó di àwòrán bíi tiwa kò sọ́dọ̀ lẹ́ o ọ̀hún sì lè mọ̀ pé màláyíkà kò dé èèyàn pẹ̀lú ọ̀hún lè mọ̀ o ohunkóhun tí wọn ẹni bẹ́ẹ̀ bá wá sọ fún ọ àádánù wípé màláyíkà nípa àwàdà kó sì wá fún ọ ní information àádánù torí pé ó ṣẹlẹ̀ sáwọn sọ̀rọ̀ àádánù ṣùgbọ́n information yẹn kò wá authentic àfi tó bá ní bákè nínú Quran tàbí nínú hadith bí àpẹẹrẹ nísì bí àpẹẹrẹ ẹ jẹ́ sọ ìtàn kékeré kan fún yín ìtàn yìí màmá mi gan lọ sọ fún mi wọ́n lè gẹ mo mọ èyí tí àti mi fi dùn mí lọ́pọ̀ díẹ̀ mo ní mi ò mọ̀ àfi tẹ́ ẹ bá sọ wọ́n láwọn sọ fún mi ní nígbà tí mo ti di tí mo ti mọ súnà ní wọn pè mí lókun tẹ sọ fún mi o wọn ní sọ orí wọn ní tí nǹkan bá ti lé dọ́sà wọn lára báyìí nìyọ́ bàjẹ́ tọ́ba ti lé dọ́sà nìyọ́ bàjẹ́ àwọn ń lo gbogbo nǹkan tí wọ́n ní káwọn lò tó jẹ́ bí àgbo kọ̀ọ̀rá àwọn ń ṣe gbogbo ẹ̀ kọ̀ọ̀rá àwọn sàǹtẹ́ náà àwọn sì ń lọ kírun wọ́n wá dọ́dọ̀ kan àwọn ń àwọn ti jáde mọ́ṣáláṣí à ń bọ̀ lé ọkàn wọn kà sọ fáwọn pé káwọn àbí àwọn sálẹ̀ nílẹ̀ lẹ̀ wọ́n ní òkúta wọn ta kán báyìí àbá ní pépà kan pépà wọn ntí ẹkọ ni pé ìwọ arábìnrin Ọlọ́run ti gbàdúrà rẹ oyún tó o fẹ́ ní ọ wà ní báyìí wọ́n kọ́ Yorùbá torí pọ́pọ́ tó fẹ́ bí àáfàá ni ó dé ọkàn lọ ra ewé báyìí ewé báyìí kọ́ parí wọ́n ní àwọn ò ti sí pé gbogbo ìwé ilé ti wá àwọn ọ̀rẹ́ nìkan kan ní àyíká wọ́n lè kàwé àwọn sì rí pé n tó sọ yìí ọ̀dẹ̀ máa ń papọ̀ máa ti ń ṣẹlẹ̀ sáwọn àní bóyá àbí àwọn ti bàánú tòótọ́ wọn ni là ń bá lọ ẹra ẹmí wọn o là ń bá sì ṣe lágbo là ń wọn wọn ni oṣù náà sì làwọn lóyún mi lé ọ̀dà wọ́n ní bàtà ìwà ń bọ láìsí ní bọ̀ tí mo tún wá di àbá lànà àfi káwọn yà sọ ọ̀rọ̀ yẹn fún mi o pé bí mo sì wáyé ayé rè o pé ó dàbẹ̀ ni pé màláyíká ibi tí mo tọ́ gángan mu ó dàbẹ̀ ni pé màláyíká lọ́dọ̀ òfin iṣẹ́ rẹ̀ náà ẹ sì súwọ̀ pẹ̀lú gbẹtẹ ibi wọn à ibi ìwádà àwọn nígbè wọn lọ́gbọ́n ti pẹ́ ẹ̀ wọn làwọn ò rí mọ́ kí ló pe wí ọ̀run wọn làwọn tẹ àwọn ọ̀wọ́n ti gbàgbé mọ́lọ́dà ṣe é rí mo lọ sí kó dásí pé ẹnìkan mọ̀ ẹ́ ládùúgbò tẹ̀sí lójọ́ fún kó ló ń lára yín so ló ń tì wá dá ọgbọ́n fún yín ẹ̀yin ò sì nígbà tó jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ rẹ o ẹ nígbà tẹ kú mọ́sálásí ẹ̀ náà kàn sọ pé pé kẹ́ ẹ wulẹ̀ ilẹ̀ tẹ tẹ bá wèé lẹ̀. ọlọ́run ọba yìí sọ tíra kalẹ̀ fún yẹn ní pákàtà báwọn àwọn ànábì ọlọ́run gan wáàyè lọ́wọ́ máa ń wá báwọn kò sí kankan wọn tó pa tákàdá rí so ààrẹ rí i pé ọlọ́run fi tákàdá rọ́mọ̀ rẹ̀ kàkan rí wọn ní pọ̀ ènìyàn kan ti mọ̀ yín mọ ìṣòro yìí ló fi wá dá ọgbọ́n ó ti rí bẹ́ẹ̀ ń bọ̀ ó sì mọ̀ bẹ́ẹ̀ wọlé yìí tó fi dọ́gbọ́n fi lẹ̀ lẹ̀ nígbà bá dọ̀dọ̀ ìran bẹ̀ kí ni ẹ bá ṣe pẹ̀kí pẹ̀kí ló fi jọ bẹ́ẹ̀ o nítorí náà ẹ má jẹ́ pọ́ǹpì kankan má bẹ́ẹ̀ sọ pé mọ̀lẹ́kà kan ló ju sí àkàkà lẹ̀ fi yín o ẹ ẹ fẹ́ di kèfèrí nù o à wọn ọtọ́ bá àmọ́ ní ọdún bẹ́ẹ̀ lọ o ẹ má ti ní mọ̀lẹ́kà kan tó wá fóònù ní kàkàkà lẹ́yìn ikú àlẹ́bí ló di kèfèrí nù o à wọn àti pé àwọn ò ní sọ bẹ́ẹ̀ lọ wọn mọ̀ ní ṣùgbọ́n tó wá sọ wá sẹ́ẹ̀ pẹ̀lú sẹ́ni tó sọ ẹ̀fí lẹ̀ àbá ló dáhùn ọ̀yẹ̀kẹ́ ẹ̀dúpẹ́ fọlọ́ ní tí ń da tọ́ọ̀dì bọ́bá sọ pé ń dà bá tí ń dà bá tún bá di tọ́ọ̀dì ṣé ẹ̀mẹ̀tẹ́ lọ́ba ni ṣé ẹ̀mẹ̀tẹ́ sùn sí kọ́ọ̀tù ni pé ètò ọ̀sọ́ńdò ni yìí o kò ní bẹ́ẹ̀ rán o mo ní sòmò ní ọ̀sọ́ ti ẹ̀ nu àmọ́ náà gbàdúrà yín lórí pé mo di àbá torí náà ẹ̀mẹ́tì gbọ́ pé mọ̀lẹ́kà kan bá fún yín ní èrè o tó. So, kẹ̀ẹ́túbá o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o sì láwọn ti gbọ́ so irú àwọn nǹkan wọ̀nyẹn a máa ṣẹlẹ̀ ṣẹ̀dá tí ó gba ọ̀nà tó wà mẹ̀sítíríọ̀ tí ó gba ọ̀nà tí tó ní mísírì nú tó tó fẹ́ sí yẹn káyé fún yẹn ní pé ah bó nìkan sì máa ṣe báyìí ah, tí ì ṣe màláyíkà náà àdìgbà ah, o àdìgbà ah, o àwọn èèyàn a máa rí orí ọlọ́run nípasẹ̀ ènìyàn ẹgbẹ́ wọn tí wọn ò sì ní lè ronú kan ènìyàn náà oríṣiríṣi ọ̀nà lọ́nà lè gbàgbọ́ orí pápádà ẹni tí lọ́ọ̀dì kan ní ìsìn tó ní olúgbó tó pàtàkì kan tó rí pọtifólíò kan ó wọ̀ tó wọ̀ sí kò rí yẹn kankan ó tún wọ̀ kékeré nìkan kan wọ́n pé kíní yìí kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ó sì kàkùn sí yù ó sì dọ́gbọ́n sí bó ṣe wá dọ́gbọ́n sí o tọ́ba rí owó tó fẹ́ yín ẹ́ owó rè é à ó farabalẹ̀ sórí pé kì í ṣe owó fẹ́ẹ̀kì òrìjínà ni ẹ dá ṣé mọ̀lẹ́kà ló wá dúró síbẹ̀ ọwọ́ ènìyàn kan ló ti bọ̀ ó lè dá sí pé ló jí owó ní sá lọ nígbà wọn fẹ́ mu lójú bẹ́ẹ̀ tiẹ̀ àwọn olè á máa jí nǹkan tẹ́ máa ti ń lé e lọ tí ó jọ́kà ju kiri yẹn sínú gbó ẹ̀tọ́ lọ bá ní kó ṣe kò gẹ́ tó lù nù gbó náà ní òye. padà ọmọ ètí ìyẹ̀rí lẹ́sẹ̀ gbóńkọ́ ṣé mọ̀lẹ́kà ló wá bẹ̀ ṣé déèyàn ni nígbà gàdà ṣé déèyàn ló wá ń gbọ́mọ jù bẹ́ẹ̀ bàbá lọ́mọ ilé àtọ̀dọ́ lọ́ọ̀ ló nítorí náà má retí màláyíkà kókó nù ntọ́nà ti bá wa sọ́dọ̀ kura di ojú ọ òǹtọ́nà ibi ti bá wa sọ́dọ̀ àbí di ojú ọ ìjọ ti yẹ so ó lé fi rinlẹ̀ fún wa pé orin kan tó tí ọ lọ́wọ́ o màláyíkà kan ló gbé àwọ̀ ènìyàn wọ̀ tọ́nà ọ̀rọ̀ sí ọ ó lé fi rinlẹ̀ fún wa kò sí bó o sì fẹ́ fi rinlẹ̀ lágbàá sásẹ̀rí orí tọ́ba ń bá gbé fún ọ yẹn sẹ́rí ẹ̀sìn kí lọ́lọ́run sọ sẹ́rí ẹ̀sìn ni ànábì wí ni sallallahu alaihi wasallam.